ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni dídàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi apá kejì a ó kà láti inú ìwé Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlá tó kà báyìí pé a kì í tún ṣe ọmọ ọwọ́ mọ́ tí ìgbì yóò máa bì sọ́tún sósì tàbí tí afẹ́fẹ́ oríṣiríṣi ẹ̀kọ́ àrékérekè àwọn tí wọ́n ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti fi tan ènìyàn jẹ yóò máa fẹ́ káàkiri. ohun kan tí ó mú kí onígbàgbọ́ wà ní ọmọdé nípa ti ẹ̀mí ó ní ohun tí mo pè ní oúnjẹ ẹ̀mí tí kò péye ní ìmọ̀ sáyẹ́ǹsì lónìí ohun tí a mọ̀ dájúdájú ni wípé àwọn ẹni tí kò rí oúnjẹ tí ó péye jẹ a máa ṣílẹ̀kùn sílẹ̀ fún oríṣiríṣi àwọn àrùn oúnjẹ ẹ̀mí tí kò péye ó jẹ́ ohun tí ó ń yọrí látàrí àwọn ẹ̀kọ́ tí kò dára àti àwọn ẹ̀kọ́ òdì tí onígbàgbọ́ a máa fi bọ́ ọkùnrin inú rẹ̀ ó jẹ́ ohun tó ṣe pàtàkì láti mọ̀ wípé ọ̀nà tí à ń gbà fi oúnjẹ fún ọkùnrin inú wa ó ní ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí ẹ̀mí wa ń gbọ́ tí ọ̀rọ̀ tí ènìyàn bá ń gbọ́ bá jẹ́ eléyìí tí kò péye tàbí eléyìí tí a ti ṣe àdálù rẹ̀ pẹ̀lú ìṣe ayé yìí ènìyàn ò ní lè dé ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí ènìyàn jẹ́ nínú Ọlọ́run ọ̀nà àbáyọ sí ìṣòro yìí ó ní lákọ̀ọ́kọ́ láti ṣí ọkàn wa payá gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láti máa dára wa dúró sí láti máa gbọ́ olùkọ́ olùkọ́ni ẹyọ kan nítorí wípé kò tilẹ̀ ní ṣe bí ẹni náà ti ní ẹ̀bùn tó olùkọ́ni kan ò ní gbogbo ohun tí ó tọ́ láti mú wa dàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi a lè rí eléyìí nínú ìwé Éfésù orí kẹrin ẹsẹ̀ kọkànlá dé ìkẹrìnlá lọ́nà kejì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tí a èyí tí í ṣe Bíbélì jẹ́ ohun tí ó ga jù tí o fi ń ṣe ìdájọ́ ẹ̀kọ́ kí o sì gbìyànjú láti ṣí ọkàn rẹ payá ní gbogbo ìgbà tí o bá ń kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run máa lọ sínú ayé lónìí kó máa mọ̀ wípé oúnjẹ tẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ó wà ní ìgbà gbogbo fún ọ tí o bá gbé ojú rẹ sí ibi tí ó yẹ Ọlọ́run jẹ́ olótìtọ́ jù láti jẹ́ kí ọkùnrin inú rẹ bẹ̀rẹ̀ sí ní pebi láì kún fún oúnjẹ nígbà tí o bá ń béèrè àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó fún ọ ní oore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gbàdúrà pé kí ọlọ́run kí ó tún ẹ̀mí rẹ ṣe kí ọ̀rọ̀ rẹ̀ kí ó bá lè ṣe so nínú ẹ̀mí rẹ ní orúkọ Jésù olúwa wa àyọkà látinú bíbélì lẹ́ni kíka májẹ̀mú titun láàrin ọdún kan èyí ni túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí o bá bẹ̀rẹ̀ sí ní bá wa ká lọ láti òní yìí ní ìwòyí ọdún tó ń bọ̀ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé kọ́ríńtì kìíní orí ìkẹsàn àti ìkẹwàá ẹ máa bá wa ká lọ. kọ́ríńtì kìíní orí kẹsàn-án ṣe bí mo ní òmìnira ṣe bí àpọ́stélì ni mí ṣe bí mo ti rí Jésù Olúwa wa sójú ṣe bí àyọrísí iṣẹ́ mi nínú Olúwa niyín bí àwọn ẹlòmíràn kò bá tilẹ̀ gbà mí bí àpọ́stélì ẹ̀yin gbọ́dọ̀ gbà mí ni nítorí èdìdì iṣẹ́ òjíṣẹ́ mi nínú Kristi ni ẹ jẹ́ ìdáhùn mi nìyí fún àwọn tí wọ́n ń rí wí sí mi ṣé a kò ní ẹ̀tọ́ láti jẹ àti láti mu ni ṣé a kò ní ẹ̀tọ́ láti máa mú aya lọ́wọ́ nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì yòókù àti àwọn arákùnrin olúwa àti pétérù àbí èmi àti bánábà nìkan ni a ní láti máa ṣiṣẹ́ bọ ara wa ta ló jẹ́ ṣe iṣẹ́ ọmọ ogun tí yóò tún máa bọ ara rẹ̀ ta ló jẹ́ dá oko láì má jẹ nínú èso rẹ̀ ta ló jẹ́ máa tọ́jú àgùntàn láì mú nínú wàrà àgùntàn tí ó ń tọ́jú kì í ṣe àpẹẹrẹ tí ènìyàn nìkan ni mo fi ń sọ nǹkan wọ̀nyí ṣe bí òfin náà sọ nípa nǹkan wọ̀nyí. nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Mósè pé ìwọ kò gbọdọ̀ di ẹnu màálù tí o fi ń ṣiṣẹ́ lóko ọkà ǹjẹ́ nítorí màálù ni Ọlọ́run ṣe sọ èyí tàbí kò dájú pé nítorí tiwa ni ó ṣe sọ dájúdájú nítorí tiwa ni nítorí ó yẹ kí ẹni tí ń roko kí ó máa roko pẹ̀lú ìrètí láti pín nínú ìkórè oko. Bẹ́ẹ̀ ni kí ẹni tí ó ń pa ọkà ní ìrètí láti pín nínú ọkà náà. Nígbà tí a fúrúgbìn nǹkan ẹ̀mí fún yín, ṣé ó pọ̀ jù pé kí a kórè nǹkan ti ara lọ́dọ̀ yín? Bí àwọn ẹlòmíràn bá ní ẹ̀tọ́ láti jẹ lára yín, ṣé ẹ̀tọ́ tiwa kò ju tiwọn lọ? ṣùgbọ́n a kò lo àǹfààní tí a ní yìí kàkà bẹ́ẹ̀ à ń farada ohun gbogbo kí a má bàa fa ìdìnà fún ìyìn rere Kristi ẹ kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì a máa jẹ lára ẹbọ àti pé àwọn tí ń ṣiṣẹ́ níbi pẹpẹ ìrúbọ a máa pín nínú nǹkan ìrúbọ tí ó wà lórí pẹpẹ bẹ́ẹ̀ gan ni Olúwa pàṣẹ pé kí àwọn tí ó ń wàásù ìyìn rere máa jẹ látinú iṣẹ́ ìyìn rere. ṣùgbọ́n n kò lo àǹfààní yìí rí kì í ṣe pé kí n lè lo àǹfààní yìí ni mo ṣe ń sọ ohun tí mò ń sọ yìí nítorí ó yá mi lára kí n kúkú kú ju pé kí ẹnikẹ́ni wá sọ ọ̀nà ìṣògo mi di asán lọ nítorí bí mo bá ń wàásù ìyìn rere kì í ṣe ohun tí mo lè máa fi ṣògo nítorí dandan ni ó jẹ́ fún mi bí n kò bá wàásù ìrere mo gbé nítorí bí ó bá jẹ́ pé èmi fúnra mi ni mo yàn láti máa ṣe iṣẹ́ yìí mo ní ẹ̀tọ́ láti retí èrè níbẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ dandan ni mo fi ń ṣe é iṣẹ́ ìríjú tí a fi sí ìtọ́jú mi ni kí wá ni èrè mi mo ní ìtẹ́lọ́rùn pé mo ń wàásù ìrere lọ́fẹ̀ẹ́ n kò lo àǹfààní tí ó tọ́ sí mi nínú iṣẹ́ ìyìn nítorí bí ó tilẹ̀ jẹ́ pé òmìnira ni mo wà tí n kò sì sí lábẹ́ ẹnìkan. síbẹ̀ mo sọ ara mi di ẹrú gbogbo ènìyàn kí n lè mú ọ̀pọ̀lọpọ̀ wọn wá sọ́dọ̀ Jésù. nígbà tí mo bá wà láàrin àwọn Júù èmi a máa di Júù kí n lè jèrè wọn. nígbà tí mo bá wà láàrin àwọn tí ó gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sábẹ́ òfin Mósè kí n lè jèrè àwọn tí ó gba ètò ti òfin bí ó tilẹ̀ jẹ́ pé n kò gba ètò ti òfin Mósè fúnra mi nígbà tí mo bá wà láàrin àwọn tí kò gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sí ipò wọn bí ó tilẹ̀ jẹ́ pé mo ka òfin Ọlọ́run sí pàápàá jùlọ òfin Kristi èmi a máa ṣe bẹ́ẹ̀ kí n lè jèrè àwọn tí kò gba ètò ti òfin Mósè nígbà tí mo bá wà láàrin àwọn aláìlera èmi á di aláìlera kí n lè jèrè àwọn aláìlera èmi á máa sọ ara mi di gbogbo nǹkan fún gbogbo ènìyàn kí n lè gba àwọn kan nínú wọn là lọ́nà kan tàbí lọ́nà mìíràn èmi á máa ṣe gbogbo nǹkan wọ̀nyí nítorí ti ìyìn rere kí n lè ní ìpín nínú ìbùkún rẹ̀. ṣé bí ẹ mọ̀ pé gbogbo àwọn tí ń sáré ìje ni ó ń sáré ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ní gba ẹ̀bùn ẹ sáré ní ọ̀nà tí ẹ ó fi rí ẹ̀bùn gbà nítorí gbogbo àwọn tí ń sáré je a máa kó ara wọn ní ìjánu wọ́n ń ṣe èyí kí wọ́n lè gba adé tí yóò bàjẹ́ ṣùgbọ́n adé tí kò lè bàjẹ́ ní tiwa. nítorí náà eré tí èmi ń sá kì ṣe ìsákúsá láì ní ète èmi kì í máa kan ẹ̀ṣẹ̀ tèmi ní ìkànkùkàn bí ẹni tí ń ka afẹ́fẹ́ lásán lẹ́sẹ̀ẹ́ ṣùgbọ́n mò ń fi ìyà jẹ ara mi mò ń kó ara mi ní ìjánu ìdí ni pé nígbà tí mo bá ti wàásù fún àwọn ẹlòmíràn tán kí èmi alára má bàa di ẹni tí kò ní yege nínú eré ìje náà. kọ́ríntì kínní orí kẹwàá ẹ̀yin ará ẹ má gbàgbé pé gbogbo àwọn bàbá wa ni wọ́n wà lábẹ́ ikú gbogbo wọn ni wọ́n la òkun kọjá gbogbo wọn ni wọ́n ṣe ìrìbọmi nínú ìkùukù àti nínú òkun kí wọ́n lè di ọmọ ẹ̀yìn Mósè gbogbo wọn ni wọ́n jẹ oúnjẹ ẹ̀mí kan náà gbogbo wọn ni wọ́n mu omi ẹ̀mí kan náà nítorí wọ́n mu omi tí ó jáde láti inú òkúta ẹ̀mí tí ó ń tẹ̀lé wọn òkúta náà ni Kristi ṣùgbọ́n síbẹ̀ inú Ọlọ́run kò dùn sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. No nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kú dànù káàkiri nínú aṣálẹ̀. àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa pé kí a má ṣe kó nǹkan burúkú lé ọkàn gẹ́gẹ́ bí àwọn ti kó o lé ọkàn kí ẹ má sì di abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn nítorí ó wà ní àkọsílẹ̀ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣe àríyá bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ ṣe àgbèrè bí àwọn mìíràn nínú wọn ti ṣe àgbèrè tí ọ̀kẹ́ kan ó lé ẹgbẹ̀ẹ́dógún ènìyàn fi kú ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni kí a má ṣe dán olúwa wò bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí ejò fi ṣán wọn pa bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe kùn bí àwọn mìíràn nínú wọn ṣe kùn tí apani sì pa wọ́n gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wọn yìí jẹ́ àpẹẹrẹ fún wa a kọ wọ́n sílẹ̀ kí ó lè jẹ́ ìkìlọ̀ fún wa àwa tí a wà ní ìgbà ìkẹyìn nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó ṣọ́ra kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó dé bá bí kò ṣe irú èyí tí ó wọ́pọ̀ láàrin ènìyàn ṣùgbọ́n Ọlọ́run tó gbẹ́kẹ̀lé kò ní jẹ́ kí ẹ rí ìdánwò tí ó ju èyí tí ẹ lè faradà lọ ṣùgbọ́n ní àkókò ìdánwò yóò pèsè ọ̀nà àbáyọ yóò sì mú kí ẹ lè faradà á. nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà mò ń bá yín sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n ẹ̀yin fúnra yín náà ẹ gba ohun tí mò ń sọ̀rọ̀ ife ìbùkún tí a ń dúpẹ́ fún ṣe bí àjọpín nínú ẹ̀jẹ̀ Kristi ni búrẹ́dì tí a bù ṣebí àjọpín nínú ara Kristi ni nítorí búrẹ́dì kan ni ó wà nínú ara kan yìí ni gbogbo wa sì wà nítorí nínú búrẹ́dì kan ni gbogbo wa ti ń jẹ ẹ ṣe àkíyèsí ìṣe àwọn ọmọ Ísírẹ́lì ṣebí àwọn tí ó ń jẹ ẹbọ ń jẹ nínú àǹfààní lílo pẹpẹ ìrúbọ fún ìsìn Ọlọ́run nítorí náà ṣé ohun tí mò ń sọ ni pé ohun tí a fi rúbọ fún òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan rárá o ohun tí mò ń sọ ni pé àwọn nǹkan tí àwọn abọ̀rìṣà fi ń rúbọ ẹ̀mí burúkú ni wọ́n fi ń rúbọ ọ́ sí kì í ṣe ọlọ́run n kò fẹ́ kí ẹ ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí burúkú ẹ kò lè mu nínú ife olúwa tán kí ẹ tó lọ mu nínú ife ti ẹ̀mí burúkú ẹ kò lè jẹ nínú oúnjẹ orí tábìlì olúwa kí ẹ tó lọ jẹ nínú oúnjẹ orí tábìlì ẹ̀mí burúkú àbí afẹ́mú olúwa jowú níbí àbí alágbára jù ú lọ ni. lóòótọ́ ohun tí a bá fẹ́ ni a lè ṣe bí àwọn kan ti ń wí ṣùgbọ́n kì í ṣe gbogbo kan ni ó ń ṣe ènìyàn ní àǹfààní ohun tí a bá fẹ́ ni a lè ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo kan tí a lè ṣe ni ó ń mú ìdàgbà wá kí ẹnikẹ́ni má ṣe máa wá ire ti ara rẹ̀ bí kò ṣe ire ẹnìkejì rẹ̀ kí ẹ jẹ ohunkóhun tí ẹ bá rà ní ọjà láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ nítorí olúwa ni ó ní ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀. bí ẹnìkan nínú àwọn aláìgbàgbọ́ bá pè yín wá jẹun tí ẹ bá gbà láti lọ ẹ jẹ ohunkóhun tí ó bá gbé kalẹ̀ níwájú yín láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ ṣùgbọ́n bí ẹnìkan bá sọ fún yín pé a ti fi oúnjẹ yìí ṣe ìrúbọ ẹ má jẹ ẹ́ nítorí ẹni tí ó sọ bẹ́ẹ̀ àti nítorí ẹ̀rí ọkàn kì í ṣe ẹ̀rí ọkàn tiyín ni mò ń sọ bí kò ṣe ẹ̀rí ọkàn ẹni tí ó pe àkíyèsí yín sí oúnjẹ náà kí ló dé tí yóò fi jẹ́ pé ẹ̀rí ọkàn ẹlòmíràn ni yóò máa sọ bí n ó ti ṣe lo òmìnira mi bí mo bá jẹ oúnjẹ pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ẹ̀tọ́ wo ni ẹnìkan ní láti bá mi wí fún ohun tí mo ti dúpẹ́ fún nítorí náà ìbáà jẹ́ pé ẹ ń jẹ ni tàbí pé ẹ ń mu ni ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ máa ṣe fún ògo Ọlọ́run ẹ má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn júù tàbí fún àwọn tí kìí ṣe júù tàbí fún ìjọ Ọlọ́run ní tèmi mò ń gbìyànjú láti ṣe ohun tí ó wù gbogbo ènìyàn ní gbogbo ọ̀nà kì í ṣe ohun tí ó jẹ́ àǹfààní tèmi ni mò ń wá bí kò ṣe ohun tí ó jẹ́ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí a lè gbà wọ́n là. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional àgbà yín ní ó yànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.